adúgbò fọlọ́wọ́ bá wa ọlọ́kọ́ mẹ́sà bá wa ṣe àlékún kí a ti gbẹ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé Ànábì àtàwọn sọ̀hábì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni bá ń tẹ̀lé súnà Ànábì náà tí ó fi jíjọ́ gbé olùwàmẹ́sà ká ìnàbọ̀ káwa náà nínú àwọn olóríire ẹ̀dá bẹ́ẹ̀ àmín. mo wá kí bẹ̀rẹ̀ látòrí àwọn àlùfáà wa tí wọ́n awatin níjókòó mo fi kíkí lọ́kọ́ mọ́sá sẹ́yìn kọ̀ọ̀kan lẹ́sìn dáadáa gbogbo ẹni ọwọ́ lọ́nà tó dín àtàwọn agbàlejò àgbà mọ̀pá àwọn ẹnjìníà ní agbàlejò àgbà ń bàdàn tọ́ àwọn ẹnjìníà náà sẹ́wọ̀n ọlọ́run ní ìlú yín ládàá o ọlọ́run ní ìlú gbogbo wa náà ládàá o mo wá kí gbogbo àwa tí wọ́n ń ké sí gẹ́gẹ́ báwọn tí a wí tí à ń forúkọ ọlọ́run orúkọ ẹ wá gbọ́rọ̀ ọlọ́run pè yín tẹ́yìn náà ṣe ń dáhùn ọlọ́run lẹ dá lóhùn o ọlọ́run ọmọ tẹ́yìn náà lóhùn gbogbo bàtẹ́ bá ń ké pè eléyìí táwọn kí a máa wá wí ọlọ́run kojú òṣìṣẹ́ bẹ́ẹ̀ lára wa ẹ̀rí ká gbọ́ nǹkan kò tó bíi ká lò ó ọ̀rọ̀ àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam òun la fẹ́ bára wa sọ lónìí ọlọ́kọ́mọsá ṣe ń rọrùn àtẹni tí ó wí àtàwọn tá a gbọ́ ọlọ́jà sórí rẹ̀ ń bẹ̀. ká gbọ́ àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ẹgbẹ́ lọ́nà wo ìtàn fi yàtọ̀ sí àwa ọ̀pọ̀ àmẹ́lẹ́ yìí tí ọba ń tà ń wí mu látàrí pé ẹ ká má jẹ pé òkúrú akẹ́gbọ́ wá sí gbọ́ wá sí kánrin kò sí lílò torí báwọn tí a máa ti wí mo fẹ́ mo mọ́ sí ọ̀rọ̀ ńláńlá ni pé ta náà òun lẹni tọ́ mà ti ń lò ó kì í ṣe pé ẹnu lèèyàn fi jẹ́ alùsùn náà tí wàá là fi jẹ́ alùsùnàtì wàlìjàmà òun ni bá a bá sọ̀rọ̀ tó ń wọlé súnà nàbí bẹ́ẹ̀ bá a bá lò òde òde tí súnà nàbí ọba amúnika lọ kọ́dà bá a bá ń sòwò kọ́dà bá a bá ń ṣiṣẹ́ kí súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́ máa hàn níbi ìgbésẹ̀ wa kọlọnkọmọ sanse bẹẹ fi mi àtẹyin náà o. fadailu sọhaba ipò ọlá tí ń bẹ fáwọn sọhábì anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun la kò rí lẹ́kítọ̀ tó sùn yìí muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ńtọ́lọ̀ fi sàánú èmi àtẹ̀yìn àti gbogbo àgbáńlá ayé. nínú ètò ọlọ́run ọba tẹ́nìkan ò lè bí pé o ṣe tó bẹ́ẹ̀. àwọn kan gbáyé kan nẹ́gbàá muhammad sallallahu alayhi wa sallam ó tó dé àwa kan là ń gbé lẹ́yìn ìjọ sànẹ́bí mẹ́yìn sallallahu alaihi wasallam àwọn kan ó gbé bọ́lọ́wọ́n bá ti ṣètọ́jú kásẹ̀ ayé ńlẹ̀ lẹ́yìn táwa iná ọba sí mbẹ̀ mọ́. kì í wá sí bí ẹsẹ̀ ẹ̀yìn iléèwò kì í ṣe coincidence pé ọkàn wá bẹ́ẹ̀ náà ni wípé ànẹ́bí wa ń bẹ láyé Abubakar wa ń bẹ pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́ á ní kí ọjọ́ ilé ọmọrò àtànẹ́bí ọmọ jìnnà síra wọn. ọ̀fùnmáàlù náà bá nẹ́bí jẹ́ ìdúlọ onítóbi dúlọ ọ̀pọ̀ ntí ń jẹ́ àsọ̀hábánu o ìyẹn ni báwọn tí wọ́n bá nẹ́bí ló gbà sallallahu alaihi wasallam. bọ́bá yìí pé ẹnìkọ̀ọ̀kan ní júùsì ẹ̀ ní pé àkínwó bí èmi náà lójú ayé ànẹ́bí ẹ̀rù pé yọ sẹ́kẹ̀ nìkan nù àwa tá a jókòó yá tàwọn tí o tún máa gbọ́ wa bẹ́ẹ̀ ti wí lẹ́ẹ̀kan bí abáláǹfààní ká múrú choice bẹ́ẹ̀ pé wáyé ọwọ alẹyìn anabi ni àbòsojú anabi sallallahu alaihi wasallam ẹnìkọ̀ọ̀kan wa náà ló wù kpọlọ àwọn wípé yìí ni ẹ gbé ayé ẹ gbé lù anabiwa muhammad sallallahu alayhi wa sallam wàláì kìí ṣe kpọ́rọ̀ ọkàn yìí bẹ́ẹ̀ ètò ọlọ́run ni. òun náà fi gbọ́dọ̀ mọ̀ pé àṣewọ́n láyè bá anabi bá láyè lọ́kàn wa àṣewọ́n bá anabi bá nípò ní ọkàn wa torí pé má gbàgbé ntí mo wí pé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan rí bẹ́ẹ̀ o yà ebi hàn kan Abubakar kan bá nàbì láyé náà ebi wọn àti ọmọ èmi náà ẹlòmíì lè pé a ah, èmi náà lè wà mẹ o lè wà mẹ nígbà tí o ti ṣe mú ètò Ọlọ́run. bàbá wa ma eléyìí ká ma ipò àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ewu tí ń bẹ́ńbẹ́ ni pé kọ́dé yẹn lè wá kọlu ọlọ́run ó lè kọlu ànábì sallallahu alayhi wa sallam látàrí àìmọ̀ ipò tó yẹ kó fi sọ̀hábì ànábì sí sallallahu alayhi wa sallam òun ni a tún fi kí àwọn elétò tí wọ́n ronú orí tọ́pìkì ńláńlá báyìí kọ́dà nírú tọ́píìkì tí àyíṣà bá jókòó wá sí rẹ̀ wípé àgbègbè àwọn sọ̀hábí ìgbà àwọn sọ̀hábí ó sì ṣe pàtàkì gẹ́gẹ́ bí wọ́n bá àsìkò tọ́lọ̀ ń bá gbà wá láyè tá a mẹ́nu díẹ̀ ń bẹ lónìí pé nínú ẹ̀sìn òun lọ ká mọ̀ pé a ah, bó ti yẹ ká ṣe pẹ̀lú àwọn sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam irú kò báyìí lọ yẹ káwọn sọ̀hábì ànábì wà lọ́kàn wa lọ́rọ̀ wa nísinsìnyí wa. صحابة النبي صلى الله عليه وسلم àkọ́kọ́ bí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun ni man humu sọ̀hábà tí a ti ẹ̀ ní sọ̀hábì sallallahu alayhi wa sallam torí kí a máa ẹ má bínú nígbà tí nígbà tẹ̀mí wà ń kéke nílọrin ẹ̀gbọ́n mi ké gbogbo bàbá kọ́nà bá lọ lé kéwù náà wọ́n mọ e, bẹ́yà ibi e, nàìjíríà ọ̀fẹ́ gbórin ọ̀fẹ́ gbórin àfẹ́lẹ́ ọlọ́gbà sànú kọ́nà bọ́ lọ mọ́sálásí bọ́yọ̀ rẹ̀ di sọ́ọ̀bù lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí yóò sì máa fílẹ̀ rẹ̀ ẹ́ àbídìí ó fì ìmọ̀ gbórin kan gbà wá kékeré pé ìmáàmù mẹ́rin ní bẹ́ẹ̀ bá nẹ́bí wa sọlọ́lá ọ̀sọ̀lọ́ ẹ̀jẹ̀ rẹ jí ẹgbẹ́ ìmáàmù mẹ́rin wo ni bàbá náà máa gbé ìmáàmù àwa náà sì gbà pé bó ti rí jọ náà nù ìmáàmù mẹ́rin ní bẹ́ẹ̀ bá nẹ́bí ìmáàmù àgọ́ àyíká ìmáàmù mẹ́rin yìí ìmáàmù sáfì yìí ìmáàmù Hanbali àwọn jẹ níbi Ahmadu ibn Hanbali ẹ̀yin tẹ́ kéwulẹ̀ ma Ahmadu ìmáàmù Hanbali. nígbà dàgbàlá tó mọ̀ pé kọ̀sọ́kan tó bá nẹ́bí láyé náà bẹ̀rẹ̀ rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àyè ìwòsàn kọ̀sọ́kan tó bá nẹ́bí láyé nínú àwọn àyè mọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àyè ìwòsàn. òun ni mo fi wò ó pé bóyá ròyìn òun ti tẹ́lẹ̀ ká bẹ̀rẹ̀ látòrí pé àwọn wa mọ̀ wọ́n tán látò wa máa sọ̀rọ̀ wa. ìta ń pè ní pé èèyàn jẹ́ sàhábé ó ashabu sọ̀hábà. ìtumọ̀ ẹ̀ ni pé bí mo ti wílẹ̀ kan mi nígbà tá a nàbì ń bẹ láyé sallallahu alayhi wa sallam ẹni náà ń bẹ láyé ọwọ́ àlejò mi yé o lè já gbàlagbà òun láàfin rí àwọn sọ̀hábí tá à sọ̀rọ̀ wọn yìí àkọ́dẹ̀ ni ó tó ànábì bí ń bẹ nù wọn àbí ẹni ó bí ẹgbẹ́ ẹni sẹ́mi kó tó yàn bí tọ̀ Abu Kuhafa nínú àwọn sọ̀hábì ànábì yìí sallallahu alayhi wa sallam Abu Quhafa yìí ló bí Abubakar ní Siddiq radiyallahu ta'ala anhu ọdún méjì péré la ànábì sì gbà lọ́wọ́ Abubakar sẹmọkẹ bàbá Abu Quhafa tó ànábì bí àsìwí nínú àwọn sọ̀hábì ànábì sallallahu alayhi wa sallam bàbá tún wá kà á lọ́nà míì inú àwọn sọ̀hábì ànábì sallallahu alayhi wa sallam inú wọn náà láti rí abdulrahman ibn abi bakr ànábì yìí sẹ́gbẹ́ abubakar pẹ̀lú ọdún méjì ọmọ tábù bakr wá bí sọ̀hábì ànábì sallallahu alayhi wa sallam sẹ́rí pé ara gbàlagbà nù sọ̀hábì a sì wọn méke nù sọ̀hábí ànábì kí wàá ní ntọ́pa wọn pọ̀ àtàgbà àtọ́méke gbogbo wọn fi ń papọ̀ jẹ́ ashabu nabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ lórí eléyìí ó pé bíi méjì àbí mẹ́rin mẹ́rin àmọ́ nítorí àsìkò wa á lọ tààrà èyí tí ọwọ́n sùn wọ̀n jù tí ò ní í sí pé a bẹ torí kìí ṣe pé wọ́n takora wọn àmọ́ báwọn míì ti describe pé bẹ́ẹ̀ bá ń wá sọ̀hábẹ́ o ọgbọ́dọ̀ ní nǹkan báyìí ọgbọ́dọ̀ ní nǹkan báyìí bá a bá lo bẹ́ẹ̀ lo bẹ́ẹ̀ wọn àfa míì ti wí àpàdà máa rí ga lámọ́ iná sọ̀hábẹ́ ni ìdẹ́wù yìí ti yọ ọ́ lẹ̀ ẹjẹ má pẹ̀lú ìtàn wa inú ọ̀nà tí a rí nú àwọn onímọ̀ tí wọ́n fi ṣe tàrífù sọ̀hábà ni pé máa ń rà á ànàbíyà sallallahu alayhi wa sallam dá gbogbo ẹni ọba ti fojú gan ni ànàbí báyìí sallallahu alayhi wa sallam ọmọ èké ni o àgbàlagbà ni o sàábì ànàbí kọ́dà nínú ẹ̀jẹ̀ tó ń rẹ̀ kí n tó fi kankan nínú gbogbo wa náà àbọ̀pọ̀lọpọ̀ wa láti gbọ́ pé njọ́ta nẹ́bí sallallahu alaihi wasallam níjọ́ tó fi ẹ̀ máa ṣe hajj dé wọn lárábìnrin kan wá na ọmọ tiẹ̀ sókè báyìí <laughs> ẹ mọ̀ kọ́ ọmọdé yẹn ń lò ókè ọmọ ọdún ọmọ ẹjọ́ mélòó ọmọ oṣù mélòó alihada hajjun alihada wa nẹ́bí sẹ́lẹ̀ yìí náà ní ají sọ abẹ́ lọ́mọdé sallallahu alaihi wasallam ọmọdé wọn ń lò ókè. Okay njọ́hun sọ̀hábẹ́ lòun náà lórí tàrífù sọ̀hábà ntí mo fi la lọ bí ètò tẹ̀sùn wọn jù kì í ṣe pé wọ́n takora wọn àmọ́ padà rí bí ah, eléyìí tẹ́ni yìí wí yọ́yọ́ àwọn kan lẹ̀ òun làwọn àlùfáà máa gbé bẹ́ẹ̀ bá ṣe tàrífù tẹ́sẹ̀ definition ẹ̀mú tàrífù tí ó wà jamiun wà maniun nùkéwù jamiun gbogbo nǹkan ni ó kó wà má nírun kò sì ní jẹ nǹkan mi ọ̀rá palawọ bẹ ẹ yọ wá comprehensive yóò tún wá wá exclusive lọ́dọ̀ ẹ̀yin ilé ìbò gbogbo ẹ̀ gbogbo ńtọ́ yẹ ọwọ́ ní òní ọ̀kan òní tàdánù nǹkan mi ò sì ní í ṣèèṣì rapala wọbẹ̀ tí ì bá sáré àwọn tó ṣe tàrífù sọ̀hábà pé àyìn ọba ti fojú gan ní ànábì ni ẹ pé kí ló dé táwọn afáàfin ní àlè lò yìí o wọn ní mo lẹ tó Abdullahi ibn Ummi Maktum sí ibn Ummi Maktum òun ò rí ànábì yìí sallallahu alayhi wa sallam kò fojú gan ní ànábì rí ní tìtorí pé kí ni àfọjú sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ pé wọ́n ní wọ́n ní sìnkọ́ ìgbé yẹn jẹ sàábé débi gbóhùn ni làdá ní ànábì sẹ́rí <laughs> pé yóò kó nu pé bọ́yábọ́yá èyẹ jẹ́ sàábé títí débi pé inú àwọn mẹ́rin pàtàkì tí wọ́n gbajúmọ̀ pé ní àá a ìwọ náà lè wá mọ́sálásí ànábì rí o pẹ̀rún àmọ́ bẹ́ẹ̀ bá ní àwọn wo ni wọ́n á dínú ànábì sallallahu alayhi wa sallam àwọn mẹ́rin ni nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ní bá dúró àwa náà mọ abọ́jẹ́ ó kéré ó pa àmì nìkan nù wọn Bilal Al-Habashi àmọ́ ọ̀kan ni Bilal jẹ́ nínú àwọn mu'adhdhinu anabi mẹ́rin tó gbajúmọ̀ ẹ̀rí nínú àwọn mu'adhdhinu yìí ni Abdullahi ibn Ummi Maktum radiyallahu ta'ala anhu òun là nàbì yìí ó yẹ wa sọlọ sọlọ pé bọba dinu awẹ bíbí laba pẹ̀rún o èèyàn lè má jẹun o bíbí laba pẹ̀rún kò tún máa gbégi ni alifajari ti yọ àgbélẹ̀ ni amẹ́bẹ́ bá gbọ́ nínú mẹ́màdúmọ́ bá ní alọ́ má jẹun mọ́ o ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam sẹri pé èyí ń pé ọwọ́ nù sọ̀hábì ò sí iyèméjì mẹ́ àmọ́ kò gan ni anabi sallallahu alayhi wa sallam ara tí mo fi ní àwọn kan mi ẹlòmíì lè kí wá kan irú tàrífù báyìí ń bò mí ntí ò jọ wọlé òun lọ nínú àwọn àfa tó tó tó tó tó ṣiṣẹ́ púpọ̀ lórí ẹjẹ́ àti ẹgbẹ́ criterion kalẹ̀ ń tà yín mọ̀ pé ẹni báyìí sọ̀hábẹ́ eléyìí ṣe sọ̀hábẹ́ torí pé èèyàn lè dàgbà ó lè ṣe kíni ó lè dàgbà kó tó sọ̀hábé bí kó sì má jẹ́ sọ̀hábé ẹ̀sìn bẹ láyé nígbà tá nẹ́bí bẹ ní ayé sallallahu alaihi kó lò ó rí ẹlòmíì rí ànẹ́bí ó lè jẹ́ gbé ànẹ́bí ó lè jẹ́ ànẹ́bí lọ́lọ́jọ́ orí sallallahu alaihi wasallam àmọ́ kò kọlifáì kó jẹ́ sọ̀hábì anabuwa muhammad sallallahu alayhi wa sallam mo rò pé pẹ̀lú gbogbo eléyìí á ti rí dá àṣẹ ká define manuhumu sọ̀hábà ó ṣe pàtàkì púpọ̀ nínú àwọn àlùfáà gẹ́gẹ́ bíi tí wọ́n ń wí al-imam al-hafiz al-iraqi rahimahullahu ta'ala nínú àwọn àkọ́kọ́ àfáà tí wọ́n ṣe tààrífù pé àtàmì sọ̀hábì tàmì sọ̀hábì àmọ́ lẹ́yìn lẹ́yìn tààrífù tí gbogbo àfáà padà pé á eléyìí jámíún màánì òun ni tààrífù alḥáfidh ibn hajar alḥáfidh ibn hajar rahimahullah ta'ala òun náà là ń pè ní al-Asqalani alfa àfọ̀ṣẹ́tìrà ńláńlá kan pè ní Fathul بشرح صحيح البخاري رحمه الله إبني وابن wàá fẹ́ kan كان تعريف òun nìkan tààrífù قال الحافظ بن حجر رحمه الله الصحابي من لقي النبي صلى الله عليه وسلم مؤمنا به ومات على الإسلام walawu takhalala dhalika riddatun fil asah ojúbáwọn náà lọ eléyàn bá fi sọ ilé yìí yọọ ma ta ni sọhábì anabi sallallahu alaihi wasallam ta ni o ṣe sọhábì anabi ibn hajar ni ẹni tí ń jẹ sọhábì anabi ni gbogbo ẹni ó pàdé anabi rí sẹ́rí pé yóò ti kó àti afọ́jú àtẹni orí náà pé lakiya anabiya sallallahu alayhi wa sallam a kọ́ra bí anabi náwó sí ni wọ́n bá ní sọ́ọ́ mẹ́jọ bọ̀ lọ́wọ́ anabi nu o lakiya anabiya sallallahu alayhi wa sallam kọ́dọ̀ mi kéjì ètí ìgbà tí wọ́n ń lò kéke alihada hajjun lakiya anabiya sallallahu alayhi wa sallam gbogbo ènìyàn bá ti pàdé anabi èyí wọn tó má ti ká lè mí ni pé ń bẹ láyé láyé anabi sallallahu alaihi wasallam kìí wá ṣe pé anabi gbé maka ó gbé madina òun ọ̀wá kú nílùú tiẹ̀ tá anabi fi kú láyé irú eléyìí wọ́n ṣe sọ̀hábẹ́ ìtumọ̀ lákìyà nu màlákìyà anabi ya sallallahu alaihi wasallam. irú báyìí òun lọ kán náà àwọn aṣáájú wa dáadáa anajashi rahimahullah òun ni wọ́n fi ka Najashi kúnú àwọn sọ̀hábì àdàgbà Muhammad sallallahu alaihi wasallam tani Najashi òun ni ọba Ethiopia lójú ayé Ànábì sallallahu alaihi wasallam Ànábì gbúrò ẹ̀ dáadáa débi pé ńgbà tí ilẹ̀ lè má wọn mùsùlùmí Mákà Ànábì lẹ́yìn kẹ́ sálọ ọ̀dọ́ ẹ̀ ọba dáadáa ní tí èèyàn yàn jẹ́ àmàǹfààní tọ́lọ̀ náwọn mi ò ní pé lákìyà nàbíyá sallallahu alayhi wa sallam ànábì ló dúró yá àwọn wọn dúró yìí irú rẹ̀ ò wáyé láàrin ànábì àti àdàjáṣe rọ̀bì rahimahullahu ta'ala mo rò pé ọ̀rọ̀ náà yé tọ́ bàbá wa lẹ́nu ó pàdé ànábì sallallahu alayhi wa sallam Abu Jahali náà pàdé ànábì yìí abu lahabi náà lakiya nabiyya sallallahu alaihi wasallam àwa ka abu lahabi àtàbù jáde kunu sọ́hábìbí man lakiya nabiyya mu'minan bihi àfipàdé tó pàdé pada yìí o pẹ̀lú ọgbà fún anabi ọjẹ́ múmi condition eléyìí lọ yọ àwọn arúgbó lọ yọ àwọn abu lahabi àǹkó ẹsẹ̀ lọ yọ gbogbo wọn gbó wa mata ala islam condition kẹta nù. èèyàn rí anabi lóòótọ́ pàdé anabi gbọ́dọ̀ bá anabi sọ̀rọ̀ anabi gbọ́rọ̀ tiẹ̀ náà ó sì gbàgbọ́ anabi ọgbà gbọ́ sallallahu alayhi wa sallam ee àmọ́ ó sori ìlú kàwé bẹ́ẹ̀ ọgbẹ́ntì ń bá dín sí la ilaha illallah tẹ́lẹ̀ takun bá ní nǹkan míì èhún ni ọ̀yà mà orí ibú ni ọlọ́mọdé ni ọ̀rẹ́ ó ṣe é gbogbo ẹni tó bá ṣe rí dà tó bọ́ sẹ̀sẹ̀ yìí kó nu ìsìláàmù kọ́dà bó ti rí ànẹ́bì rí kọ́dà bó bá bó àtà ànẹ́bì yọ jẹun pọ̀ yìí tí ọba ti ń pé lórí la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam ni ó kú lé lórí leisa bi sọhabi yẹ eyi wo ẹsẹ sọhabi o walawu takhalalat riddatun fil asọh Ibn Hajar ni bẹ́yẹn bá wá pàdé ànábì ní mọ́mẹ́ni ìwọ̀n ń bá ìsìláàmù lọ bẹ́ẹ̀ ń kò ṣe ṣètọ́ ní ráyè lọ́dọ̀ ẹ̀ ọjà nu ìsìláàmù àníwò ẹni bẹ́ẹ̀ bọ́ bá fi lọ́ọ́ kú lórí àní kàkún kínní àní kàkún sọ̀hábì ànẹ́bí àmọ́ nù àánú ọlọ́run ni pé bírò ẹni yìí bá padà kọ́dà bá ànẹ́bí ò sí láyé mọ́ bírò ẹni yìí bá tún padà sí islam wà mẹ́ta alẹ́ islam wàláwù takhalala dhalika riddatun kọ́dà bá wá rí láàrin ìgbà tó rí ànẹ́bí àtàrin ìgbà tó kú pé ó ti jáde àmọ́ padà wọnú islam fa huwa mina sahaba wa huwa mina as-sahaba eléyìí ni tàrífù sọ̀hábí tó wà jámẹ́ọ̀n màníọ̀n. bá a ti wù yí níṣẹ́ rí i pé bá a ti wí níbẹ̀rẹ̀ láàbùwárí ọmọ èké nínú sọ̀hábí ànẹ́bí àgbàlagbà nínú sọ̀hábí ànẹ́bí ẹni orí na ẹni tí ò rí ẹni ọgbọ́rọ̀ ẹni tí ò gbọ́ obìnrin ọkùnrin nínú sọ̀hábì àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam kọ́nọ́kọ́mọ́sá àgbàwá sí àdékùn ìyọnu fáwọn sọ̀hábì ànábì náà sallallahu alaihi wasallam. àwọn àlùfáà sunna kọ́nọ́kọ́mọ́sá sanwó-ẹlẹ́sẹ̀ dáadáa eléyìí torí tàwọn ọmọ kéwù bọ́ba wa rújú pé a ń gbó kọ àfa báyìí àbí ń gbó kọ ẹni báyìí ìjẹ́ sọ abẹ́ni àbí sọ abẹ́kọ́ àwọn tí wàá gbìyànjú wọn wá kọ̀ǹpáìlì ọkọ̀ gbogbo àwọn sọ abẹ́ àtẹ́bí ìsálọ̀ ọ̀hún ń bẹ̀ ni ara ṣẹ́ táwọn afa sún náà ṣe ni àwọn tíra tí a lè ríwo eléyìí ń bẹ̀ torí àwọn ọmọ kéwú àwọn tíra mẹ́ta ọ̀kọ̀ọ̀kan ni gbogbo ìtọ́rọ̀ ń bá lọ́wọ́ yẹn ọkàn bẹ́ẹ̀ àmọ́ ìtọ́ wá gbẹ̀yìn rẹ̀ náà ló kún jù òun ni tẹkùn àhájà níta dáàbọ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ bá rí tíra tá ń pè ní osùdó lọ́àbà osùdó àlùbọ́àbà tí alìmáàmù ibn al-afiyà òun ló ṣe àmì ráyà gàrí bíi àyífi wọn àgbà bẹ́ẹ̀ bá rí yẹn gbogbo kọ sọ̀hábí ànábi àtọ̀mẹ́kẹ́ àtàgbà àtọkùnrin àtọbìnrin. tíra kejì òun ni al-isti'ab bi ma'rifati al-ashab ẹni báńkà mímbẹ yàgò nkpéni lamẹyìn sọ̀hábí ànábi làkàzẹ́bì sọ̀hábí ànábi òun ti èyí tá a ibn Abd al rahimahullah ta'ala araf ara afirika ní àyè ní àbúgbárì ọlọ́kọ́mọ́sá àbáwáṣá ní kí n kẹ́ fún ẹ̀rí tíọ́ra tí mo wá ní péyàn bá rí méjèèjì bọ́ bá ti rí kẹta ìtòrò ńlọgbẹ́yìn òun kó gbogbo ń táwọn méjèèjì yìí kó sínú òun lọ́wọ́ agbájúmọ̀ jù lónìí òun là ń pè ní al-isaba fi tamyizi sahaba lil-hafiz ibn Hajar al-Asqalani rahimahullah ta'ala ẹ̀rí àwọn ọmọ kéwú ilé yòówù wọn púpọ̀ gbogbo ẹni tí ń jẹ́ sọ̀hábí ànábì pátá bẹ́ẹ̀ bá ti sí àlùsọ́ọ̀bà yìí volume sì ni o èyí ṣe tí ó rẹ̀ yọ̀ kan o àmọ́ sọ̀hábí kan ọ̀tadà ló ń bẹ́ wọ́n sá lọ wò kọ́dà wọn ti wá bá wa tó alifabẹ́tíkálì ẹni tó kọjá bá bẹ̀rẹ̀ pẹ̀lú àléébù sá lọ bí àléébù ẹni jíjẹ bá bẹ̀rẹ̀ pẹ̀lú bá sá lọ ń dà bá kọ́dà wọ́n sọ̀tàn ìgbésí ayé rẹ̀ síbẹ̀ kọ́lọ́nkọ́ wọn sábà wà kẹ́ àwọn àlùfáà súnà gbogbo eléyìí tá a bá máa sọ ẹlòmíràn ọmọ yìí iṣẹ́ ńláńláńláńlá ọkàn rò pé akànfẹ́ràn <laughs> Ibn Taymiyyah ni wàhálà àwọn kan pọ̀ ń pa Ibn Kathiri ni bọ́rọ̀ bá sì dé wọn ní Ibn Hajari yóò rí bẹ́ẹ̀ sẹ́mi rẹ̀ lásẹ̀sẹ̀ máa wá kiriki lónìí pé ẹ̀dá kùn sí lamọ̀ yín sọ̀ abẹ́ni ẹ̀dá kùn sọ̀ abẹ́ni nbọlọfẹ kiri lọ ẹsẹ oṣẹ ka dọ wa àwọn ti àwọn ti àwọn ti àwọn ti ṣiṣẹ́ yìí kalẹ̀ ọlọmọmọsá àwa kẹ wọn hmm? tọ káwọ kọ àwọn tí a máa ní káwọ jẹ tí wọn á ké ọdún dọrọ káwásìkò ká tó kéwù yìí náà ó tún di wàhálà ọlọmọmọsá sànù wa o tọ nípa báyìí ká tó mẹ́nu kú lórí ọ̀hún sóra alákọ̀ọ́kọ́ àkọ́kọ́. Eh, ntí afẹ́ mẹ́nuba lórí ọ̀rọ̀ fadailu sọ̀hábà ní pé ẹ káti ẹ̀ mẹ́ta ní àwọn sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam ara ń táwa fi kún ni pé ìwúwi látẹ̀kan pé ọmọ èké ń bẹ nu sọ̀hábì àgbàlagbà ń bẹ nu sọ̀hábì ẹni ó ṣe pé òun kàn gán ní ànábì ńjọ́ kan ni. Sohabe, torógbé ẹ̀rí nù tààrífù yìí kọ́dà wọ́n báyìí pèsè ju kan lè yín ìpàdé o ó di sọ̀hábì àbí ó di sọ̀hábì ó di sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam olúwa wa kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ọlọ́run yìí sọ́ba alábòsí o àwọn kan wá jòkó tà ànábì lọ́dún kan ọlọ́dún méjì ọlọ́dún mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ oníjọ́ kan ọlọ́sẹ̀ kan olóṣù kan ṣé gbogbo bákan náà wọ́n wá rí lọ́dọ̀ ọlọ́run bákan náà kódà dàrájà tó ń bẹ fi sọ̀hìbà ipò ń bẹ láàrin àwọn sọ̀hábì náà gba àgbọ̀rọ̀ bá gbogbo wa náà sọ̀hábì o àmọ́ àwọn ọ̀gá ni àwọn tó kú tẹ̀lé àwọn gbogbo yẹn náà ló yá mọ́ òun ní ìfìrísìn sọ̀rọ̀ yín pé nítorí yá ké àké ní kéwú hmm? àfàwọn mùtàrà divat tọmọ alárúbáwá gbọ òkè mọ́ abubakar ní siddiq radiyallahu anhu òun lọ ga gbogbo sọ̀hábì anabi wa muhammad látòjú ayé anabi la anabi ti tó bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ọlọ́run sì tó lẹ́yìn anabi náà bẹ́ẹ̀ òun ló fi jẹ́ pé bá anabi ti sèpò padà tán ẹni ó tún bọ́ bẹ́ẹ̀ lólórí gbogbo mùsùlùmí lẹ́yìn anabi òun la abubakar siddiq lẹ́yìn abubakar siddiq radiyallahu anhu ọkàn Umar bin al-Khattab kódà látòjú ayé anabi náà kò ti rí nu sallallahu alayhi wa sallam lẹ́yìn Umar ọkàn Uthman ibn Affan radiyallahu ta'ala anhu lẹ́yìn Uthman ọkàn Aliyu ibn Abi Talib radiyallahu àwọn wọ̀nyí là ń pè ní al-khulafa'u ar-rashidun àwọn àròlé anabi mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí àwọn làkọ́kọ́ wò nínú àwọn sọ̀hábí anabi sallallahu alaihi wasallam. bàbá mú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí kú ó tún kú àwọn mẹ́fà míì tí wọ́n kún wọn tá a máa pè wọ́n ní al-asharatul mubashsharuna bil janna èjì arẹ́rì tọ́fẹsẹ̀ rinlẹ̀ pé ení èjì ẹ̀ta ó fi dórí mẹ́wàá ànábi jẹ́rìí pé ọmọ àlùjánnà ni wọ́n látàyè yàn wọn ò ju mẹ́wàá wọn lọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo dá kọ yín náà wọn ń bẹ nínú àwọn mẹ́wẹ̀ẹ̀wá pẹ̀lú àwọn mẹ́fà míì tó kún wọn àwọn là ń pè ní al-asharatul mubashsharuna bil jannah ara wọn ni az ibn al-Awwam Abdurrahman ibn Awf Sa'd ibn Abi Waqqas àwọn tó kú àti Talha ibn Ubaydullah ibn Ubaydillah ọlọ́kọ́mọ́ sábà ń sàlékún ìyọnu rẹ̀ fún gbogbo àwọn sọ̀hábì ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí bó ti wà látàrí ànábì mu o bàbá yọ àwọn mẹ́wàá yìí tán ọkàn àwọn albadiriyun ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ púpọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá ti ṣe ma ní ọgbà ma lọ́dọ̀ Ọlọ́run ẹgbẹ́ wọn àwọn làwọn alibadiri yóò àwọn tó jagun bádàrí bádàrí lárúbáwá náà là ń sọ ọ̀hún gbogbo àwọn tó wà pẹ̀lú anabiwa muhammad sallallahu alayhi wa sallam lógun bádàrí kódà ńgbà tá anabi ò sí mọ́ àwọn sọ̀hábẹ́ yòókù má yẹ wọn fún wọn kódà lẹ́yìn ìgbà tá anabi ò sí mọ́ sallallahu alayhi wa sallam ẹ wò lágbèjúwe ọ̀kan nù wọn wọn là erin eré ọmọ mi Hatib ibn Abi Balta'a radiyallahu anhu nínú àwọn tó jagun Badari pẹ̀lú anabi lójú ayé anabi ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ìtàn tó gbajúmọ̀ ní tọ́pọ̀lọpọ̀ ó ti gbọ́ bí má ti rán wa létí nísìnyí wípé ẹnìkan kọ lẹ́tà sáwọn ará maka kọjọ bí ìgbà téèyàn ń tó àṣírí ànábì sallallahu alaihi wasallam amalásìrí tí ó mọ̀ pé kò ní pa anabila bẹ̀lẹ̀ yọ pa dawula ìjọba ìlú ìsìlámù tí ń bẹ Madina la kankọrọ lẹ́tà yìí òun ni ibn Abi Balta radiyallahu anhu wáyé wá dé wá bá nẹ́bí sọ̀lọ̀ sọ̀lọ̀ pé kọ́dà obìnrin báyìí ló fi rán ìwọ lamẹ́yẹ àti lamẹ́yẹ gbéra nísìnyí kọ́dà ẹ̀ bá obìnrin náà ní àyè báyìí nǹkan tó gùn ni wọ́n sì bá a bẹ́ẹ̀ ọwọ́ atu gbogbo ọ̀rọ̀ wọn otu gba sọ̀rọ̀ pé kò sí nǹkan kan lára àwọn ẹwà wọn sọ hábẹ́ ànábì wọn wá ní wàláì ànábì ọ̀parọ́ rí kò sì ní parọ́ ebi ọba fi sí <laughs> mo jáde ìyàmọ ẹ̀dá gbogbo ẹ̀dá ni gbogbo àpò ní aṣọ ni wọ́n sì wá àwọn orí àmọ́ làwọn ò ní fi ọ́ lẹ̀ kò parọ́ rí kò sì ní parọ́ sallallahu alaihi wasallam nígbà àyà náà rí i pé ọ̀rọ̀ yìí kọjá àwàdà àṣọ àṣọ ó di márùn ẹgbẹ́ kílẹ̀ yọ wà débi ìyẹ́ ẹtú ìdí yọ bá wá débi pé ẹtú ẹtú ẹwọ̀n àwọn ò lè ronú lọ bẹ̀ àmọ́ bìlíìfù wọn nínú anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọ̀sẹ́ ni ó lè ṣe kẹ́ ẹ̀ ẹ̀kọ́ nù àwọn ò ní reservation pa believe wọn náà dẹ́bi Abubakar Sidiku torí bá a bá ń sọ̀rọ̀ sọ̀hábé wọ́n ti wọ́n ju wa lọ nù o Abubakar Sidiku ńgbà tí wọ́n là nẹ́bi ní òun lọ sánmà keje àwọn kan wá ń pè á lẹ́nu alẹ́ àná àjọ ìṣá yìí òun ló sọ kí wá ní àṣùbà fún wa ní láàárọ̀ yìí ẹgbẹ́ kí lè Abubakar Abubakar ni ntẹ́mi kan fẹ́ mọ̀ ní pé àkọọ́là wù sówì sànàbì ló wì bọ́ba ẹgbẹ́ parọ́ máa ní mo lè dá òtún ẹ̀ àmọ́ àkọọ́là wù àwọn ànàbì ló wì Abubakar ní òun òun ò tí ì rí òun ò sì ní èdè àti confam òun gbà òun ní orí bẹ́ẹ̀ rọ́ọ̀lì ọ̀gbọ́n ọ̀tá dáadáa ìtí ń jẹ́ ìmánì nù ìmánì tí ò ṣe é ṣe ẹ̀mọ́rú ìmánì tiwa lónìí. ọ̀rọ̀ hátìbù la sọ débẹ̀ pé ká fi mọ̀ pé dàrájà tó àwọn sọ̀hábà kọ́dà ipò ń bẹ láàrin wọn náà àwọn yìí sì bára wọn jà sí gbá bó ti wọ ọlọ́run lọ́lọ́run tó nì ẹ ráwọn tí wọn fẹ́ máa fún yín wọn máa fáyé gbọ́ yé pé ìjà ń bẹ láàrin wọn pẹ̀lú ògùn ọlọ́run ọjà yọ ọgbà wá débẹ̀ ọyà tu náà díẹ̀ kí àwọn sọ̀hábì ànábì èso ń jà ara wọn bíyẹn bá ka àwọn ìwé ránranrun míì tí à ń ìwé jọ̀hún èèyàn fẹ́ pé bí olóṣèlú kan sí kejì làwọn sọ̀hábì ànábì tí ó sì rí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí. ńgbà tí ọ̀rọ̀ yìí wá rí bẹ́ẹ̀ tí wọ́n mú ya yìí ó wá jẹ́wọ́ ẹni báyìí ló fi ìwé yìí rán a ta ló pé Hatibu nínú àwọn sọ̀hábíà nẹ́bí sọ̀lọ̀ sọ̀lọ̀ wọ́n wá àwọn darí wa Mẹ̀dínà wá padà jíṣẹ́ bá nẹ́bí fi tọ́ olùwò ti ní o kọ́dà onílàmọ́ yìí ni ọ̀ràn ẹni wọ́n lọ́ràn òyìn náà nílẹ̀ bí náà sọ̀lọ̀ sọ̀lọ̀ Umar ibn al-Khattab tó wọn gba nọ́ńsẹ́ǹsì láyé Umar ní ìwà Ànábì sallallahu alaihi wasallam dákun ẹ ẹ ẹ ẹ máa wú ẹ̀kọ́ dákun yọ̀ǹda fún mi ìdánilé ni ẹ̀rọ àwọn táwọn ti gbà sí lórí àwọn sèkú náà ló ń ṣe báwọn síta ti bẹ́ wulẹ̀ àwọn gbà yẹn ni pé ṣe abẹ́ wulẹ̀ pé ìwà nẹ́bí sọ̀rọ̀ sọ́lá nínú tó kọ́ wa hátìbù yìí ti di mọ̀nẹ́bì ọjọ́ kó tí ọyàn yìí ló ń kọ́ lẹ́tà sáwọn ọ̀tá rẹ̀ àmẹ́mi ò lè fọwọ́ kan àbí kò ní fọwọ́ kan hákẹ́dàkà báwọn ti rí nù wọ́n yẹ kọjá làtà nẹ́bí tòrọ́ mọ̀ bá nẹ́bí ọlọ́run ní gáìdì wàmọ́ yẹn ń tẹ̀kùn ánìlá wa ẹ̀ ń wà ẹ̀ ń yóò ń wò ha ibi tá à ń lọ ní kúkúrú ni pé èsì wo la nẹ́bi sọ́njọ́ náà anabi ni ma fọwọ́ kan hakimu o ma fọwọ́ kan gini orí tó ṣe ni ee mori fama yudiri wọn ma wò njọ ma la'allallaha qad tala'a ala ahli badri faqala lahum i'malu hátìbù yára àwọn tó jagun bá dìrò pẹ̀lú èmi ànẹ́bì ni ìwọ ọmọ wò ọmọ ni bọ́yọ̀ lọ́n ti rí gbogbo ara bá dìrò ẹni ọjà mu pẹ̀lú mi bá dìrò pé èyí tẹ̀ ẹ́ sè yìí mo ti yọnu sí yín ẹni ọlọ́run bá sì yọnu sí ní tààrà kò ní bínú sí ma àdìmọ́ gbogbo tẹ́mi àfihàn ilẹ̀ bẹ́ẹ̀ pé mọ́ rọ́bì ọlọ́run àánú làmúyẹ́ sọ̀kọ̀ àárẹ̀ yìí àgàdà gbogbo ẹni ọlọ́run bá lórí yọnu ọlọ́run olúwo ní bínú sí ma. pé ọlọ́run ti yọ́nú sí bóyá ti wá wí fún wọn pé ìmàlú máa ṣí tó gbogbo tẹ́rí ẹsẹ̀ ẹ̀yìn ọ̀wọ́ náà mọ́ kí wọ́n tiẹ̀ tó gbọ́rọ̀ lẹ́nu hátìbù gan hátìbù náà wàá kọjọ́ náà wàá nẹ́bí sọ̀rọ̀ sọ́nà wàláyé máa nìhun sí ọ nítorí ṣe yìí ni pé gbogbo yín bẹ̀rẹ̀ látòrí wa nẹ́bí sallallahu alayhi wa sallam àti Abubakar ni àti Umaru ni àti Usmanu ni àti Ali ni àti Abdurrahmanu gbogbo yín lẹ ní ìdílé ńlá ìdílé pàtàkì lẹ ti jáde Maka àwọn èèyàn yín ti ń bẹ Maka kọ̀sẹ́ ni ó lè fa burú kàn wá ìwà nẹ́bí ọmọ bíi òun ti wá òun ò léèyàn òun sì ní mọ̀lẹ́bí tí wọ́n sẹ́kù mọ́ká nítorí náà máa wá fi protect wọn gá ẹ̀jọ̀la àtibù káwọn àbúlà àjò lè mọ̀ pé ẹ̀jọ̀la èmi náà fẹ́ bẹ́ẹ̀ pé wọ́n mọ̀ pé ẹ̀jọ̀la àtibù ni ọ̀já ti kásẹ̀ yín lẹ̀ ni mo fi ṣe ntí mo ṣe ntí mo ṣe kọ́ bẹ́ẹ̀ mo mọ̀ pé ntí ọ̀pọ̀ ọ̀la kọ́ wà nàbí sallallahu alaihi wasallam àmọ́ ntàfẹ́ ló ń bẹ̀yẹn ni pé alùpàdé ìjú nínú òní. No, kódà ń gbà tá nẹ́bí ò sí láyé máa kọ́ntínú bẹ́ẹ̀ wọn ní Umar ibn al-Khattab radiyallahu anhu bọ́rọ̀ bá délé láwọn ọ̀rọ̀ ńláńlá àwọn oní pé wọ́n lọ bá wọn ké sí jama alaha ahla Badr ya ọ̀rọ̀ ńláńlá nìyí àwọn tó kù láyé nù àwọn ará Badr ẹ̀ bá ń ké sí wọn radiyallahu anhum ajma'in ẹ̀rí lórí eléyìí kọ́dà àyà alukur'an karim mọ̀ká tọ́ka rẹ̀ bí n bá tètè rí n bí ká tó lọ omi gbéya ǹjẹ́ àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam gbogbo wọn pátá ni wọn lọ́lá ni wọn ní kò tọ́ ga àmọ́ kọ́dà láàrin ara wọn náà olúwa ṣe àgbéga fún àwọn kan ju apá kan lọ ẹsẹ ojú àwọn yìí tí rí mo ti rí àyà yìí ń bẹ nù súra suratul hadid àyà kẹwàá nù suratul hadid a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل ulaika a'zamu darajatan min alladhina anfaqu min ba'du wa qatalu wa kullan wa'ada Allahu al-husna wa kullan wa'ada Allahu al-husna àmúlùwájú yìí wá ń bí ayé àyè pé àwọn tó dúró tí anabi ń gbà tí nǹkan lé min qabli al-fatihi kótó dìgbà tá nẹ́bi jẹjà tọ́sẹ́gun ara mẹ́ka gbogbo ẹni ó dó tó anẹ́bi pẹ̀lú ara pẹ̀lú owó rẹ̀ olúwa ni wọn yìí ṣe déédéé lọ́dọ̀ tòun o pẹ̀lú àwọn tó sọ̀pọ́ọ̀tì anẹ́bi lẹ́yìn fatihu àmàtì kénékejì wọn wà kullan wà adallahu al-husna olúwa ní kénékejì wọn labásàdé wọn dáadáa eléyìí lè rí nínú àwọn ẹ̀rí tó pọ̀ tí a fi mọ̀ pé kódà àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àwọn náà nípò láàrin ara wọn kọ́lọ́nkọ́ mọ́sá bá wa kẹ́ gbogbo àwọn sọ̀hábì anábì èyí tí a fi kó lórí ọ̀rọ̀ tàrífù sọ̀hábà ni pé nínú alukur'an karim sọ̀hábì méjì náà lọ́lọ́wọ́ adakọ̀ bí wá pé àwọn mélòó ni sọ̀hábí ànábì tó kọ́ wọ́n wáyé nù al-Qur'an al-Karim àwọn méjì inú àwọn méjèèjì olúwa dákọ̀ kan tààrà ní súnà rẹ̀ bí ti jẹ́ ẹ̀ẹ́kejì olúwa dàpé talọ́lọ́n dákọ̀ rẹ̀ tààrà nínú sọ̀hábí ànábì ọ̀hún ní Sayyidu ibn Haritha radiyallahu anhu òun láàyà tí ń bẹnu suratul ahzabi tolúwa ní falamma qada zaydun minha waqara zawwajnakaha zayidu tọlọ ń dákọ ń bẹ́ẹ̀ ni ara wọn sọ̀hábì anabi sallallahu alayhi wa sallam zayidu yìí ló bí usama tó ń nà ń bẹ tu ibnu zayidu àti usama àti zaidu ni wọ́n máa ń pè ní hibbu rasul ibn hibbu rasul àyànfẹ́ anabi ọmọ àyànfẹ́ anabi ẹ wá pé ń bo wọ́n ti bí àyànfẹ́ anabi yìí ẹlòmíràn ní bọ́yọ̀ ọmọ ọba maka ni kọ̀ọ̀sẹ́ ní àyànfẹ́ ẹni ọlọ́run dákọ̀ rẹ̀ náà nínú sọ̀hábẹ́ yìí ẹrú ni anabi lọ́sọ̀ọ́dọ̀mọdọ́ àdìyí ẹrú ya ńlá wa ìyàwó anabi khadija ni zayidu ọwọ́ agun anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi wa sọ ọdọmọlúwàbí pé ìwọ má jẹrú mọ́ wọn náà má jọmọlúwàbí kọ́ra àwọn làwọn èèyàn zayidu ń bá wọn padà wádìí wádìí pé irú wo lọ́wọ́ irú wo lọ́wọ́ wọn padà wá kan zayidu maka anabi sì fún ní option pé bọ́n bá fẹ́ o ọmọ tẹ̀lé àwọn èèyàn rẹ̀ ó ní ń bo <laughs> òun ò kó yá yín o ẹmọ ẹmọ ntọrọ débẹ̀ kéèyàn tó pé òun ò kú òní bí wọn ti gbà wọn bọ à ń bẹ̀lẹ̀ bí wọn ti rà á lẹ́rú ara ẹ̀kọ́ ńláńlá tá nẹ́bí kọ́ wa pẹ̀lú gbèsè ayé rẹ̀ nù sallallahu alaihi wasallam ẹnì kejì lọ́dọ̀ ń dàgbé ọlọ́gá gbogbo sọ̀hábì ànẹ́bí Abubakar Siddiq ẹ̀ àyà ni òun ni àyà ẹ̀ àyà suratu Tawbah aya forty nínú suratu tawba. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا Olúwa nígbà tá Ànábì ń sọ fún sọ̀hábì rẹ̀ lè sọ ibì yìí tá ń sọ̀hábì àná sọ̀hábì kan lọ́lọ́ńdà kọ́ńjọ́ náà torí pé sọ̀hábà plúránù. No sọ́ọ́hìbù singulanu lédè èbó talẹ́ni yìí tolúwárì fàásì ń jọ̀hún pé ńjọ́ tí ànábì ń sọ fún sọ̀hábẹ́ rẹ̀ pé la tahzan má banújẹ́ o <clears throat> inna Allaha ma'ana èmi rẹ méjì la wà yàn yín lóòótọ́ àmọ́ lọ́n sì kẹta wa pẹ̀lú agbára rẹ̀ olúwa ń bẹ pẹ̀lú wa pẹ̀lú kúnkún rẹ̀ inna Allaha ma'ana òun ni Abubakar Siddiq ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ nínú tàtàwa náà ti mọ̀ nígbà wọn lé anabi kóńgoro maka abubakar nìkan ló ní profiligi àti sin anabi lọ madina irú eh, àti gaaru hira tí wọn wọ àti gbogbo bìtì òun àti abubakar sidiku radiyallahu ta'ala anhu wa akọ idan eléyìí lànà yìí lórí tani sọ̀hábẹ́. So bó o ní ipò tó ló wá tó àwọn sọ̀hábẹ́ náà sí kọ́dà láàrin ara wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fadlu sọ̀hábàtì wà makanatuhum fil qur'ani wa sunna bàbá tí wàá ma àwọn sọ̀hábẹ́ sáwa là ń pọ́n wọn ní aboluwa lọ́pọ́n wọn àwa siratul mustaqim ló wulẹ̀ pa àwọn èèyàn pé ah, ẹ pa àwọn èèyàn yìí lé aboluwa lọpẹmi rẹ lásẹ pé a pọn wọn lé ka wọnú alukur'an kari ka wọnú sunna anabiwa muhammad sallallahu alaihi wa sallam ipò wo alukur'an tó àwọn sọhábì anabi sí ipò ni sunna anabi fún rẹ sallallahu alaihi wa sallam lọgbà àwọn sọhábà sí àyà tí mo kọ́ bí yìí àyà márùn ni pẹ̀lú tafasiru àmọ́ gẹ́gẹ́ bí àsìkò bóyá bá a bá ti kà kan àbí méjì mo rò pé gẹ́gẹ́ bí ètò wọn ó yẹ kí lẹ́kítọ̀ yọ wà available gbogbo ẹni wọn bá fẹ́ gbà á tí ó yá àwọn ẹgbẹ́ tó pẹ̀lú ọlọ́run. àbí abatẹ tí ẹ àwọn tí a máa ti fún wa lọ́nà àbáyọ pé yìí tá a bá ti lè kà fẹ́ni ọba fẹ́ kọ́ kalẹ̀ á súra àti àyà. ẹ̀rí àyà alákọ̀ọ́kọ́ tá a mẹ́nu òun آية سورة التوبة آية aya والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم wàlẹ́bí wasaabiquna al-awwalun ńgbà tó lu àwọn ròyìn àwọn olùgbàgbọ́ òdodo olùwà ní ẹrántí o olùgbàgbọ́ òdodo sẹ́ńtúrì kẹló la wà yìí twenty four century yóò yá òyìn twenty first àmọ́ ní century ti mùsùlùmí century sixteen ti la wà àbí fourteen eh, fifteen ti la wà. Eh, fifteenth century la ṣe wa mùsùlùmí century ọ̀pẹ̀ fifteen tàbí èyí tí ó yẹ kó wá twenty four century olúwa ni wọ́n sáàbì kú ná àwàlù àwọn kan lọ ga yín o àyà kùránì ni o wọ́n sáàbì kú ná àwàlù ẹ̀ gbọ́dọ̀ bá ní sáàbì kú òtítọ́ ọdún wa ní aláwọ̀ àlùmúnà <laughs> àwọn àwọn àṣáájú tàkọ́kọ́ bá ti tu náà nù minal muhajiri ima àwọn ará maka àwọn là ń pè muhajiri wal ansor àbáwọn tí wọ́n gba àwọn lálejò ní ní madina walladina taba'uhum bi ihsan àwa nù ọlọ́kọ́ mọ́sàgbé àwa nù wọn àti gbogbo ẹni ó bá gbà wọn lọ́gàá tó wọn gbogbo ẹni ọba ti yọ rẹ àyà yọ bá wí o òun ni kí n yà lọ́dà lè má mú Abu Hanifa àwọn kan wá bá yọ kan pé àwọn kan máa ń sọ̀sọ̀kúsọ ń pa ìyá ńlá wa ìyá ìyàwó àdẹ́bí Aisha Abu Hanifa ni ẹ fi wọ́n lẹ̀ káfí wọ́n lẹ̀ fún ni ẹ̀wọ́ ń jà àwọn ò ní àdáwòtò Al-Qur'ani pé olúwa ní wàásù wájú wù ọmọ àtùn olúwa láwọn ìyàwó ànẹ́bí ni ìyá kíni ìyá mùmìnì ẹni ọba sì búya rẹ ọyọ rẹ kó ná ọmọ tó bínú èkó èkó lẹ́ẹ̀mọ́ bá ọjà yìí. wọn láì ní ìyá mi. òun yọ rẹ kó nu bẹ́ẹ̀ bá sì yọ rẹ kó ná ọmọ tá Aisha bí ẹ̀mọ̀ tún mẹ́ torí Kùránì ò ní parọ́ Aisha nìyá mùmìnì ẹni ọba ti ní Aisha ìṣèyà tòun kọ́ wá bòmíì tó ara ẹ̀ sí ọ̀rọ̀ hikmata Abu Hanifa wínú ẹ wọ àyà yìí náà káwọ bìtàmá ẹnu olùwà ni walladina ittaba'uhum bi ihsan kíníjẹ tìbá òun ni fọlọ àwọn tó fọlọ èèyàn èèyàn fọlọ ẹ tí wọn gbà ní lídà ebi lídà làá máa ṣe gbogbo ẹni tí ó bá ti gbà kó ga àwọn sọ̀hábí ànábì sallallahu alayhi wa sallam kọyọ rẹ̀ kó nu ayà yìí o kódà olúwa tó kọ̀ yáda rẹ̀ dé bí ìsáni kódà wọ́n fọ́lù wọn pẹ̀lú dáadáa ẹjọ́ bá tẹ̀lé sọ̀hábí tí ó sòrìrì bí ìsáni olùwàlẹ̀ ni ọba wa lè ṣe bẹ́ẹ̀ kí lè sí rẹ̀ rọ́bìyàn lọ́rùn ànúhùn wà rọ́bù ànúhùn olúwa ló ń yọ́nú sí gbogbo wa ọlọ́kọ́mọ́sá kàwá kún ẹjọ́ tẹ̀lé sọ abébí ẹ̀sà. kọ́ni èyí ń nìkan kọ́ àádàdáhùn janna olúwa ló ń pèsè àlìjanna kalẹ̀ àlìjanna tí akéré ma ló ń sàn lábẹ́rẹ̀ khalidina fiha abada wọn máa gbé bẹ̀rẹ̀ lọ títí péré ọlọ́kọ́mọ́sá ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa àmọ́ tá fẹ́ yọ ń bì ní pé àyà yìí yóò yé wa pé ọ̀gá wa làwọn sọ̀hábì ànábì asábì wasábì kúnà àdáwà kọ́dọ̀ olúwa wa nẹ́ni tí ọba wa soríire pẹ̀lú wọn walladhina taba'uhum bi ihsan ọlọ́nkọ́mọ́sá járí bẹ́ẹ̀ náà. Ibn Taymiyyah rahimahullah wọ́n tún àyà yìí lọ́nà tí ànífẹ́ ànílé kan àsìkò kábọ́ọ̀bì àyà mi. Uh, Ah, aya ẹlẹ́ẹ̀kejì nínú suratul Fath aya twenty nine nínú suratul Fath ọlọrọ Olúwa tó ní muhammadun rasulullah walladhina ma'ahu ashidda'u ala al-kuffari ruhama'u baynahum àwọn sọ̀hábì anabi lọ́lọ́wọ́ ìmẹ́ o turukuluwa ní anabi o muhammadu òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam. walladhina ma'ahu òun àtàwọn tí wọ́n ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn wo ni ń bẹ pẹ̀lú ànábì àwọn náà làwọn sọ̀hábì kọ́lọ́kọ́mọ́sàsà lẹ́kùn lọ́nu rẹ̀ fún wa ẹ̀rọ kan wá já kátara lọ bì kányà yín torí pé àǹfààní tí a fẹ́ ṣe bí ni pé kájẹ́ walladhina taba'uhum bi ihsan gẹ́gẹ́ bá yà ti kọ́ wa pé ká tẹ̀lé àwọn sọ̀hábí ànábì ká fọ́lù wọn àwọn ẹni lídàásì wa bí ẹ̀sánì dáadáa. àyà yìí kí ni ìrẹ́wọ̀ ẹ̀sámìn ara wa ẹ̀rọ ayé tá à ń gbé lónìí especially àwa mùsùlùmí lónìí. ẹ̀wù olúwa ti ròyìn àwọn sọ̀hábí ń bì yìí ó ní àṣìdáhù alálùkùfà rúḥàmáhù lẹ́yìn àwọn bẹ́ẹ̀ bá rí i pé ọ̀rọ̀ sọ̀hábẹ́ lè fẹ́ nìkan bẹ́ẹ̀ bá rí i kó du rẹ̀ kóró sẹ́nìkan bẹ́ẹ̀ bá rí i kó bínú sẹ́nìkan bẹ́ẹ̀ bá wádìí rẹ̀ ẹni tí ọ̀pọ̀lọ́ ń gbọ́ ni àmọ́ bí ọba bá mú mi ní ẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ kódà bí ọkọ tí ń ṣe tí ọ̀dà kí ilé ìtẹ̀ ń ṣe yìí kù díẹ̀ rọ́ọ̀hà máa ń bẹ̀ náà àánú mùsùlùmí ó wà lọ́kẹ́ yóò sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ẹni tí ń wá oríire fún un ọ̀pọ̀lọpọ̀ lónìí nínú ẹni tí ń sọ̀rọ̀ ọlọ́run ó fẹ́ jẹ́ pé ọ́pọ́sìtì àyà yìí ni ẹlòmíì dìbò ní tí ọmọ ọwọ́ adìgínní àṣìdáàrú alẹ́ mọ̀mìnì rọ̀hàmáwù bíi kùfà ẹlòmí ọ̀sọ̀rọ̀ kúfúrú rí láti yọ dídín sí wáàsí kọsẹ kọsáàfà súnà kan tí ó pè bídíà dáa ewu ni bídíà àmọ́ wá pé mùsùlùmí kan kọ́dà nìkan ní mùsùlùmí kan tó bá ti fi síbi jẹun. a'udhu billahi minash shaitani rajim pé ti fi síbi jẹun ó mú nǹkan àbójú jẹrẹ ìgbìmọ̀. ó sì fi kódò wo lẹ́nu tèmi chairman olóṣèlú lọ́mọ aná irú ẹni báyìí kódà ẹlòmíín nu wọn mo ní kódà ẹlòmíín ọwọ́ á wà níbi tí n ti ń ṣiṣẹ́ lọ́fíìsì rẹ̀ ẹni tí ń ṣiṣẹ́ ìjọba bẹ́ẹ̀ nu wọn o lẹ́tọ́ à ń bẹ́ẹ̀ nu ẹlòmíín yóò sì máa pẹ́ ìtì odi rẹ̀ kẹfìrí lé ọ̀gá rẹ̀ dàrẹ́tọ̀ rẹ̀ wò bí dáa kọ́mọ gbé fáìlì bọ̀ kọ́mọ gbà lọ́wọ́ ẹ̀ haba ẹjẹ́ àjọ àwọn sọ̀hábì ànábì kódà bàbá tiẹ̀ túnra wá sí bẹ́ẹ̀ rahma báwọn sọ̀hábì ànábì ti rí nu ruhama u àṣìdá u alàlùfà àmì ẹ̀rí ìtawọ́ wá di lónìí pé àṣìdá u alàlùmọ́mìnira ruhamahu bil kufar ọ̀nfẹ́ ọ̀nfẹ́ ọ̀nfẹ́ ìrònú sí o kọlọ̀ kọ́ máa ṣàṣà mẹ̀lẹ́mí àtẹ̀yìn o ẹ̀dá kan kí n tún wí o a pé ká má kọjú ọ̀dá o ewu ńlá ni mídíà o ewu ńlá lẹ́sẹ̀ o àmọ́ bò làwọn sọ̀hábẹ́rì ruhamahu bainahum tàánú tàánú tìfẹ́ràn tìfẹ́ràn tìkẹ́ tìkẹ́ òun làwọn bíi bá mú mi nílò bẹ́ẹ̀ bá rí kọ́rọ̀ wọn lè rú ọ̀rọ̀ tá à ń gbọ́ tẹ́lómi ń sọ sí mùsùlùmí ìkejì yìí làwọn máa sọ̀rọ̀ ẹ̀ sí. kọ́lọ̀ kọ́ máa sàn sàn máa wá o. eléyìí ni àyà kejì nínú àyà àyà lẹ́ẹ̀kẹta mo ti ké lẹ́ẹ̀kan òun là àyà polúwa ní àwọn tó náwó tó pẹ̀lú ànábì kí tó dé àtàwọn tó ná lẹ́yìn yìí olúwa ní gbogbo wọn labásàdéhùn kíni wàhádà lọ́hùn alḥusna arọ́nlá àwọn sọ̀hábí nù ẹ̀ mo ti dáko ẹ̀ lẹ́ẹ̀kan suratul hadid àyà kẹwàá ẹ̀ so nínú àwọn àyà tásìkò tún gbà wá náà ẹ̀ àyà suratul fathi again àyà eighteen laqad radiyallahu anil mu'minina idh yubayi'unaka tahta ash-shajara wàhálà láti mọ̀ yóò àti ọ̀pọ̀lọpọ̀ àyà mi kánrin nínú Al-Qur'an Al-Karim gẹ́gẹ́ bí àsìkò tá a fẹ́ lọ ọ̀pọ̀ nínú sunna anabi wa Muhammad sallallahu alaihi wa sallam kọ ọ̀rọ̀ sọ̀hábì anabi kú nípa àwọn kan ní wọn kàn kún wọn olúwa lọ́kùn wọn o anabi lọ́kùn wọn o olúwa ta anabi lọ́bàbàrà wọn o nínú ẹ̀rí nínú sunna anabi wa Muhammad sallallahu alaihi wa sallam hadithu yìí ń bẹ nù sahihu imam al-bukhari hadithu imran ibn husayn radiyallahu anhu ọlá nabi ni khayru khayru ummati aw khayru nasi qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum anabi ni orí òní tánú àlùmọ̀ wọn o amẹ́nìkan ò ní tó ju àwọn generation tó bá ń gbé lọ khayru nnaasi aw khayru ummati qarni ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tí ń túmọ̀ ń ta yàwí lẹ́ẹ̀kan náà pé àwọn wọn ni àbí bọ́ gba as-sabiquna al-awwalun àwọn lọ́gá wa ń bí ẹ̀sìn yìí o ọlọ́run ló sì tó bẹ́ẹ̀ bí ti wí máa wo pé iṣẹ́ tí wọn ò bí wọn náà ń gbà wọn kò sí inú ètò ọlọ́run torí náà anagba muhammad sallallahu alaihi wa sallam náà òun náà ó fi yín yé wa nínú àdìsí míì kuma àdìsí eléyìí ń bẹ nínú bukhari ń bẹ nínú muslim fi sahihayn hadith abi sa'id al-khudri radiyallahu anhu ntọ́fà hadith yìí tàn kan ni wọ́n lẹ́nìkan bí gbólóhùn asọ̀sẹ̀lẹ̀ láàrin òun àti àgbà sọ̀hábẹ́ kan. So torí gbogbo ẹni tó bá bá nàbì láyé bá ti wí sọ̀hábẹ́ lòun náà àmọ́ àwọn sọ̀hábẹ́ kéékèèké tọ́jọ́ méke ọ̀kan wá ṣe bí à ń sọ̀rọ̀ tọ́jọ́ bí ewu ságbà sọ̀hábẹ́ kan látàyé ànábì sallallahu alaihi wasallam wọn lòun ní sábà bí hadith yìí àbí ìdúgbà ti ká ọ̀pọ̀lọpọ̀ wá ní ti gbọ́ ànábì ní la tasubbu ashabi فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفا أبي الله anabi lẹni kan ma gbẹnu gbẹkugbẹ sáwọn sọhábẹ gbẹ o anabi ló wí bẹ́ẹ̀ o nbẹnu Bukhari nbẹnu Muslim kódà ntẹ fi máa anabi ni law anfa law anna ahadakum anfaqa mithla uhudin dhahaba sento le dọnyẹ lójú ni pé a bàbá tẹ wà á dalẹ̀ ta tún sa wala bubakiri náwó sójú ọ̀nà tọlọ ẹ wọn ní òfin máa nù ṣètọ́ ni lè gbèsè ọ lórí o pé ewu ló lọ ná èmi ti ná fifteen million sí tọlọ èmi ti ná bílíọ̀nù sí tọ́lọ́hún á sì máa wá wí ẹ́ máa wá pé àwọn kan ti wọ́n ti ṣiṣẹ́ èlò wọn ná èlò wọn sì ná lóòótọ́ tá a nẹ́bí e kú láyé wọn e ka mílíọ̀nù mọ sọ fẹ́ nìkan jọ ní mo ní mílíọ̀nù àwọn àwọn ìjìnlẹ̀ lárúbáwá làwọn chairman wa mílíọ̀nù sínú èdè lárúbáwá.